tí ń jẹ́ súfì rárá pátápátá àbí súfì wà bí díà wà àbí súfì tẹ̀ ni ó yẹ kí gbogbo wa ó máa ṣe so àáfàá tí a wá pè wá àáfàá tó ká pépù ń pa rẹ̀ ni ó ti ṣe tíra ń pa rẹ̀ òun náà ti fẹ́ di gọ́ọ̀sù bẹ́ẹ̀ kọ́lọ́hún tó fi ọ̀nà mọ́ àmọ́ bóyá káwa náà àwọn tá a ti ṣe súfì tẹ́lẹ̀ ká máa bá a lọ ní o àbí ká má ṣe mọ́ ni o àbí tó bá dé nísìnyí yóò fún wa lọ́wọ́ ni so yóò wá bá wa sọ ó ti ṣe kíra ń pa rẹ̀ dáadáa so táwa bá ń pera wa ní ọ̀dọ́ ọ̀dọ́ tá à ń ṣe dáwà súnà ọ̀dọ́ tètè ń kọjá fifty ẹ̀rí pé <laughs> ó ti yẹ kó gbé ọ̀dọ́ fáwọn mi so àwọn ọ̀dọ́ tí wọ́n wá rí ikun ṣe dáwà yìí dáadáa ìkànnù wọn wá ní tí wọ́n ṣe dáwà súnà dáadáa tún ò sì fi àṣejù bọ́ torí náà àwọn ọ̀dọ́ mi wà náà tí wọ́n ti kó gbogbo àwọn bàbá wa tí wọ́n ti kó wọn sínú náà tó jẹ́ pé dáwà súnà náà làwọn náà fẹ́ ṣe ṣùgbọ́n wọn ò ní òṣùlù system tá a fi ń pè oníbídíà sínú súnà tó ti pé à ń tọ́sí iná lọ́wọ́ gbogbo ẹ̀ iná iná iná iná iná ni so ọlọ́run ṣe àwọn bẹ́ẹ̀ walillahil hamd so wọ́n wá jẹ́ kan nínú àwọn ọ̀dọ́ tá a fi ń yanràn nínú Ìlọrin ìpè ní àwọn ọ̀dọ́ tó ń mójútó súnà so ọlọ́run ṣe àwọn náà ní ìkànnú ẹ̀ kọ́ lọ́wọ́ ajé irú wọn pọ̀ irú wọn ọlọ́run dàpọ̀ jí ó pọ̀ ìmọ̀ tí wọn náà ọlọ́run ní jó jọba èyí tó bá wa sọ láàárọ̀ yìí náà ọlọ́run jó wúlò fún wa ọlọ́run mọ́jọ jẹ́ àsọmọ fún wọn kó má jẹ́ àgbọmọ fáwa náà àfa wa nú àwọn akẹ́kọ̀ọ́ tá a kọ́ jáde ní Al-Hikma University nígbà tó jáde ńbẹ̀ tán ó ṣẹ̀ wá lọ Sudan ó tún wá lọ gba oyè kún oyè nígbà tó gba ti Nàìjíríà tán ó tún wá lọ gba oyè ní Sudan so láti rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra ti ń ṣe ẹ̀rí kìí ṣe pé bàbá ti sọ ni ẹ̀rí fìlkìtàb ẹ̀rí fìsúnà so àwọn náà ni Sheikh Abdulfatah Sarumi falyatafaddal mashkuran wa ma'juran min Allah. so wọ́n bá wa sọ̀rọ̀ fún bíi wákàtí kan kọ́tà tó ìdíje kọ́tà tó inṣàlá àwọn àti yòókù béèrè títí tààgò kan ó fi lò. naam ẹ dákun ká máa kọ́lẹ̀ gbogbo ń tà ń kọ́. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي أدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بقنا من الدقيف والله وبا لقد شيخ و ديوان في الدقيف والله وبا لك الدكتور وفضيلة الشيخ عبد الرحمن الإمام أحمد حفظه الله ورعاه gẹ́gẹ́ bí wọ́n ṣe dúpẹ́ fọlọ́run lèmi náà dúpẹ́ fọlọ́run látara pé ọlọ́run ọba ti ń ṣe iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ yìí ẹni pé rọ̀mbọ́n tí ń ṣe nírọ̀rùn fún wa mo kí àwọn ṣéèkì wa náà látara ìmú jihad lọ́wọ́ tí wọ́n mú lọ́wọ́ tí wọ́n ń ṣiṣẹ́ nípa kébò ni ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni ó ṣe máa ní ìlọsíwájú mo fi àsìkò yìí mo fi bí ọlọ́run ọba kọ́lọ́run ọba kó má ṣàbá wa ṣe àlékún ìkúnlápá fún wọn kó bá ṣàlékún àlàáfíà fún wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbogbo àwa jẹ́mọ́ lápapọ̀ kọ́lọ́run kó má ṣàgbà ìbádà wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni at-tasawwuf ń jẹ́ sufi ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ lérí mòdó yìí mo pín sí bí ọ̀nà mẹ́rin àbí kí n sọ pé ọ̀nà mẹ́ta àwọn kan ní pé mo fẹ́ sọ nípa kí ni jẹ́ súfì gangan ní abẹ́ àtàsọ́wọ́fù yìí ìwò nínú èdè lárúbáwá àti pé kí ni jẹ́ nínú ọ̀dọ̀ àwọn tí wọ́n ń fi sínú ẹ̀sìn lẹ́yìn náà yóò tún wọ ìṣtìkọ́ sùfíà ike níbo ni sufiya gangan sufi gangan bó ló ṣe wá nínú èdè lárúbáwá ẹlẹ́kẹta ni pé màá wò ni sufi ṣe bẹ̀rẹ̀ nínú islam ní abẹ́ yíyún nítorí ní ń ṣe pẹ̀lú títa sọ́wọ́ fún un lẹ́yìn náà tí wọ́n á wo àwọn nǹkan wo ni ń bẹ nínú sufi gangan sólé yìí àwọn nǹkan tó wà lábẹ́ rẹ̀ ó tó rẹ́ bíi ó tó bíi márùn-ún ìfẹ́ ọjọ́ ìpín kẹta òun náà ni pé ń wu àwọn tí wọ́n jẹ́ àwọn onísúfí tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ nínú àwọn onísúfí ǹjẹ́ sí káwọn ẹni àkọ́kọ́ ṣe rí nínú súfí náà ni àwọn tí wọ́n wá lẹ́yìn wọn náà ṣe rí nínú súfí tí mo fẹ́ gbéyìn òyà òun ní ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ni kí n pè ní tausia bíi ìgbaraẹni ní ìyànjú lórí ọ̀rọ̀ gẹ́gẹ́ mo sọ pé àkọ́kọ́ ni yóò jẹ́ pé kí là ń pè ní súfí gangan nínú èdè lárúbáwá tí wọn bá fẹ́ mọ ìtumọ̀ eléyìí yóò ní di kéèyàn lọ lè wo àwọn mu'ajim àbí àwọn kọ̀wámì ẹni pé àwọn dictionary lárúbáwá èèyàn lọ lè wádìí rẹ̀ ńlẹ̀ pé kí ni tí wọ́n pè ní at-tasawwuf tábàlù léwónú lisanul arab táwo sèhá sèhá fi al-lugha wal àbí tá a bá tún lọ lè wo al-Misbah al-Munir gbogbo àwọn eléyìí náà ni àwọn tíra tó ní ń ṣe pẹ̀lú lọ́gà gbà tí wọ́n ń ṣe àlàyé nǹkan tí ń jẹ́ súfì àbí ká ní àtàsọ́wò nǹkan tí ń jẹ́ tàsọ́wò tábàlówó lisanu al òun ní asluhu fi lọ́gà mina súf ń tọ́ba ní àtàsọ́wò ìpìlẹ̀ rẹ̀ níbi irun ni wọ́n ti mú irun àbí ká ní òwú. قال الجوهري الصوف للشاة والصوفة أخص منه أنت باني الصوف بكاني للشاة أرأيت نتمارين كتنجا الصوف أما والصوفة أخص منه يعني كنت باني الصوفة وتن فوية وتن وي وتن جاء الشاة جو إيرون لو ibnu sayida òun ni pé asuf lil ghanam ka sha'ru lil ma'i ó ní tó bá ní irun bí ká ní irun tó ṣe múlọ́múlọ́ òun la máa rí lára àwọn ghanam bí àwọn àgùntàn àmọ́ sha'ar òun ni máa ń wà lára àwọn ma'i àbí àwọn ewúrẹ́ òun sha'ar ni máa ń wà lára àwọn ẹni sùfù àbí ká ní wábàrù àbí awọ lil ibil náà ni máa ń bẹ lára títí rànkúmi ń ṣàlàyé pé ntọ́jẹ́ tàṣọ́wù yẹn ni pé òwú ni nǹkan tí wọ́n ń pè bí àbíká ní nǹkan tí ọjọ́ ẹran tó ṣe múlọ́múlọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ níta bá wọlé olùsùpá olùmọ̀nẹ́rù irú ọ̀rọ̀ yìí náà ni òun náà sọ òun wá ní wà ìdá kílẹ̀ tàṣọ́wà fàrọ́jù tí wọ́n bá wá lò fún ewúrẹ́ mọ́ tí wọ́n bá fẹ́ sọ pé lágbájá ń ṣe súfì nǹkan tàṣọ́wà fàrọ́jù wà wá súfì yù wọ́n tó lè lo pé tó apẹ́ nìkan ni wọ́n ní sufi tó apẹ́ kán mú tó apẹ́ àwọn ìjọba ni wọ́n ní sufiya nípa àwọn ìjọ tó ń jẹ́ oní sufi ẹ̀yìn nbi ẹ̀yìn tó ṣe misbahul munir wọ́n wá ní kalimatun muwallada ní pé gbólóhùn kan ni tó ṣe pé wọ́n kàn yọ jáde la yushhadu laha qiyas kò ní òṣùwọ̀n kankan nínú èdè lárúbáwá wal ishtiqaq fi lugha arabiyya kódà kò tún ní sípẹ́ jẹ́ ká wá bóbi tó ti yọ̀rọ̀ yìí wá ẹ̀ lè rí tó ti yọ nínú èdè lárúbáwá pé kẹ́lìmọ̀ mi wá ládàá ni ẹ̀ ń tó ṣe misbahul munir òun ni ó sọ ọ̀rọ̀ yìí sókè má pẹ́ lọ́sùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sá sọ̀rọ̀ nípa ntí ń sufi nítorí farati ni pé nítorí ó ń ṣe pẹ̀lú òwú àbí irun tó ṣe múlọmúlọ lára ewúrẹ́ so káfíń lẹ ká bọ síbi pé ọdà kí là ń pè ní súfì ní ọ̀dọ̀ àwọn oní súfì gangan tí wọ́n pè é pé ẹ̀sìn ní ń jẹ́ súfì nínú Islam tí a bá lọ lè wo ìtumọ̀ súfì lọ́dọ̀ àwọn oní súfì gangan wọ́n bi Imam Junaid so ilẹ̀ Imam Junaid. عن التصوف فقال التصوف أن تكون مع الله بلا علاقة nínú tírà yìí mo kó bi taarif yẹn pé àwọn definition nípa tí ń jẹ́ sufi bíi mẹ́wàá kó síbẹ̀ sọmọtẹ bá wo mẹ́wẹ̀ẹ̀wá yìí ẹ máa tẹ̀lé mi ẹ máa rí i pé mẹ́wẹ̀ẹ̀wá òun kò fèrè sọ ojú kan ìmáàmù Junayd ara àwọn àgbánu àwọn afọ́nsufi nù ó ní at-tasawwuf ó ní tí ń jẹ́ súfì an takuna ma'a Allahi bila alaqa ó ní kọ́ máa bẹ pẹ̀lú ọlọ́run kọ́ máa sí ìṣopọ̀ láàrin yín kọ́ máa sí nǹkan kan tí ó sòye pọ̀ pé kí wà á tọ́lọ́ lọ́kàn wà direct sí rárá yín ó ní tí súfì nù àkọ́kọ́ nù wọ́n pe nìkan lára àwọn tó ń jẹ́ àgbà súfì náà abu muhammad aljariri ó ní at òun ní tí ń jẹ́ súfì lọ́dọ̀ òun ni huwa dukhul fi kulli khuluqin sẹ̀míyìn wal khuruj an kulli khuluqin daniyin òun ni kí ọmọ wà tó dáa ẹlẹ́ẹ̀kejì anu kí ọmọ wà tó dáa ọwọ́ ayọ̀ wọn kò níbi wà tí ọ̀dà ọmọ wà tí ọ̀dà òun ni ti ń jẹ́ sufi lọ́dọ̀ òun nù di mélòó ẹ̀rí pé ó di méjì ẹni ẹ̀kẹta Umar bun ara àwọn àgbà fa àwọn àgbà fa onísùfì náà ni lamma su'ila ani tasawuf wọ́n bèrè lọ́dọ̀ rẹ̀ pé kí ni ń jẹ́ ṣíṣe súfì ṣíṣe sáwí ṣíṣe tọ̀ríkà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó ní an yakuna al-abd oníkọ́mìnìyàn kọ́ wà fi kulli waqtin ní gbogbo àsìkò bima huwa awla bihi fil waqt kọ́mọ̀ sí nǹkan tó yẹ kó ṣe kéèyàn máa sìn nǹkan tó yẹ kéèyàn ó ṣe olóhùn ní jẹ́ súfì lọ́dọ̀ tòun ó di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin àfa àwọn ń pè ní ruwaim òun ni irtirsalu nafsi ma allah ala ma ala ma yuriduhu òun ni kò fi ẹ̀mí rẹ̀ lẹ̀ pẹ̀lú ọlọ́run pẹ̀lú nǹkan tọ́lọ́run bá bá fẹ́ náà ní jẹ́ sufi lọ́dọ̀ tòun ó di mẹ́rin báwọn ẹlẹ́ẹ̀karùn-ún ìmáàmù Ṣàáránì ara àwọn àgbà àwọn àfa àgbà sufi náà ni ọkọ̀ tí ààrẹ kẹtẹ nípa sufi ó ní ti ń jẹ́ àtàsọ́wùf lọ́dọ̀ tòun ìbáratún àní ìlmìn ó ní ìmàkánni nǹkan dáa fi qulubil awliya ìmọ̀ ń bọ́ sínú ẹ̀mí àwọn onísúfì ni àwọn tó ń ṣe súfì náà ya wòlíì ìmọ̀ wọn wà á bọ́ sínú ẹ̀mí wọn tó bá ti bọ́ sínú ẹ̀mí wọn innama istanarat afidatuhum nígbà tẹ́ni wọn bá ti tàn mọ́lẹ̀ tán biwaasi amẹ́lì bìlẹ̀ kìtàbí wà súnà látara pé wọ́n lo alikitaabu wọ́n lo alukurani wọ́n lo súnà ìmọ̀ kan ọmọ wa gbọ́n bọ́ sínú ẹ̀mí wọn ìmọ̀ wọn náà ní sufi, yẹn ni pé kì í ṣe mọ̀ yẹn kò ní wá látọ̀dọ̀ ànábì o ẹ̀rí pé látara kìtáàbù wọ́n lo kìtáàbù àti súnà ìmọ̀ kan mọ̀ wá wá sínú ẹ̀mí wọn olóhùn ní jẹ́ súfì lọ́dọ̀ tòun. ẹ̀wọ̀n bíi ẹ̀hìn ó tún sọ bákan náà yẹn ni pé Imam Sharani ó tún ní àtàkọ́wò ó ní ti ń jẹ́ súfì ó ní zubratun amalil bi ahkam sharia olóhùn ní àwọn nǹkan tí ó jẹ́ àbọ̀ṣẹ́kù látara ìmọ̀ lu àwọn òfin ọlọ́run wà àdábìyà àti ìmọ̀ àwọn ẹ̀kọ́ òfin ọlọ́run fún wa zalika bi mutaba'ati rasul sallallahu alaihi wasallam fi aqwali wa amalihi wa ahwali látara pé yẹn ń tẹ̀lé sunna nabi ń tẹ̀lé alukur'ani oníbẹ̀ wa ni àwọn kíní kó tí wàá mọ̀ wá wá tí bá wá ń wá òun kí nǹkan tí ń wá òun gẹ́gẹ́ ní ń jẹ́ sufi lọ́dọ̀ tòun ìmáàmù tún sí ara wọn àfa àgbà súfì náà ni òun ní at-tasawwuf òun ti ń jẹ́ súfì lọ́rọ̀ tó ń huwa tasfiyatul qulub òun ní kọ́ fún ẹ̀mí rẹ̀ mọ́ min al-aqdar níbi ìdọ̀tí واستعمال الخلق الخلق مع الخليقة ونقول وما لو عوي وتدع كل عويا واتباع الرسول في الشريعة كسمة لا نبي نبي وجيشة نبي شريعة نبي وفين ونتمنى سوفي لورا تونو هذه كتب عن وعن كنيه oríṣiríṣi ìtumọ̀ náà làwọn kìíní yìí ní. ìṣètùmọ̀ wo sheikh shibili ara àwọn afa sufi náà ni ó ní badi utasawuf ó ní bẹ́ẹ̀rẹ̀ tí ń jẹ́ sufi ma'rifatullah oníkọ̀mọlọ́hún wà ní ayatuhu ó ní òpin sufi tawhidullah kò sọlọ́hún lọ́kàn ṣoṣo. tàrífù ẹlẹ́kẹ̀sánù ẹlẹ́kẹ̀wá ara àwọn pòfẹ́sọ̀ kan ní Sudan ló ń wà ó ní ń jẹ́ sufi lọ́dọ̀ tòun aturuku ó eh, oh, àti tíra kan ó pè ní aturuku sufiya bi sudan ó ní atasọ́wò ó ní tí ń jẹ́ sufi lọ́dọ̀ tó ń ó ní ìwà iltiqa'u majmu'atin òun ni káwọn èèyàn kankan kóra wọn jọ kí wọ́n lọ lè pàdé min aliwani ibada tí wọ́n ní àwọn oríṣiríṣi ibada tó fẹ́ máa ṣe tẹ̀sítẹ́mìlú ala usuli din àwọn ibada yóò wá wà lérí àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wà báyìí furu ìyàtọ̀ àwọn ẹ̀tútù ẹ̀sìn. لقربها من بنائهم النفسي يعني كي أروا إن كتب شيء يوسما إن من وكاله وكالي للي كنت ما شيري وأعجبهم بشخصية لينا إن كوا عيون إن كتو نوا عينيا قدوة في السلوك نوا ممولي كوشي وما ما تلي محاولين ترسم من أجه والاقتداء به رضاء بإمامته وإمارته عليهم tí wọ́n á ní àwọn fẹ́ yẹ nìkan ẹni yìí òun yóò máa jẹ́ aṣíwájú fáwọn òun yóò máa jẹ́ ẹni táwọn ọmọ kọ́ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ó ní ti ń jẹ́ sufi nù so kẹ́ni pé tàrífù mẹ́wàá iná mo kó kalẹ̀ yìí ẹni pé definition mẹ́wàá tẹ́ bá lè wo mẹ́wẹ̀ẹ́wá yìí ọba ara wọn mu gbogbo ẹ̀ lọ ya pa ara wọn tẹ́ bá wò pé kí wá ní ìdí tí gbogbo ẹ̀ wá ya pa ara wọn báyìí kọ́dẹ̀ wo àwọn tàrífù tó bá fẹ́ sọ tàrífù pé kí ni ń jẹ́ náhù kí ni ń jẹ́ sọ́rífù ẹ̀rí oríṣiríṣi wọ́n lè mú ìbára oríṣiríṣi wá àmọ́ tẹ́ bá máa rí ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ kan náà ni wọ́n máa jẹ́ ẹ mọ̀ wúlá kò júwe tó bá ní sọ́rífù nísìn wọ́n lè ní àwọn dókítà wa wọ́n ní àtàgbéyèrè tó bá ní ẹ̀yìn wọ̀sílá àwọn ní ilmun yu'rafu bihi tàgbéyèrè أبناء تغيير كلمات العربية إلى صور مختلفة àwọn mi ò ní ibaratun an ilmi yu'raf biha ma'rifatu abniyati kalimati al-arabiyya li'usul ila al-ma'na al-maqsuda so wọn mọ sọ ẹrí pé ẹ kàrí pé njẹ́ ń lọ jì kan náà ni àmọ́ ìbára ni ọkàn yàtọ̀tọ̀ síra wọn àmọ́ títí gbogbo àwọn àpò sufi tán ṣàlàyé sufi yìí gbogbo ti yẹ definition kò sí ń tọ́jọ́ra wọn bẹ́ẹ̀ látàlẹ́ láti mọ̀ pé kí ló wá fà á òun ni pé kíní yìí kò ní nǹkan kan tó jẹ́ gbé ibi tó ti wá pàtó nì àbí bó ṣe pé ibi tá a gbé e léèrè bóyá ni pé bó ń kálukú ẹ̀rí pé n tó wá jòdòdò jù nínú tàrífù yìí òun ni tàrífù Imam Sha'rani òun ló jẹ́ òdodo ló ṣe dédé nǹkan tí ń jẹ́ súfì gẹ́gẹ́ jù sòtọ́ bá yá padà máa rí kí ló wí ó ní Imam Sharani ní àtàsọ́wò fún pé tí ń jẹ́ sùfí lọ́rọ̀ tó ń wo òun ní ilmun òun ní màkàn tí máa ń nkọ́dàṣà ní máa ń lalẹ̀ wù ni nínú ẹ̀mí àwọn onísùfí ẹ̀mí wọn ni ó ti wá ẹ̀rí pé tábà léwo dawru tasawuf lè Sheikh Al-Albani eh, Sheikh eh, Adam Abdullah alori dawru sufiya dawru tasawuf wa sufiya wọ́n ní ìtìjẹ́ sùfí wọ́n ní ilmun wa amalun wa atifatun wa wujidanun wọ́n ní tí ń jẹ́ sufi page seven ni ọ̀rọ̀ yìí wà àtàwọn àlewo tíra tí ń jẹ́ dáwùrù sufi àwọn tasawuf wọ́n ní iṣẹ́ kàdámù ni tí ń jẹ́ sufi òun ni iṣẹ́ òun ni amal òun ni ìmà ilmun wọ́n á òun náà tún ń jẹ́ wujidan ní ń jẹ́ wujidan ni pé nǹkan kan tó kàn wá láti inú mi tó wù mí wọ́n ní wàlẹ̀ àtìfà àbí nǹkan tó gbìyàn nú tọkàn wọ́n pé kìíní yà á kó ah, ṣe wù mí ní ìmọ̀ ṣe so ọkàn kìbọn ní ẹ̀sìn bẹ́ẹ̀ náà ó sì máa bá a lọ wọ́n ní ti ń jẹ́ sufi nù eléyìí gẹ́gẹ́ lọ bá ìtumọ̀ sufi mu á padà tó bá di ní ìgbà tí ìmọ̀ tó ń lọ síwájú sí i so ẹ jẹ́ ká túnọ̀ lé wò ó kọ́ra ìbẹ nínú àwọn mímọ̀ tó ṣàlàyé sufi wọ́n ní ti ń jẹ́ sufi ni èyí òun ara wọn ìtẹ̀gbẹ̀rẹ̀ ní ìsinmi wọ́n ní òun ni al-ihsan dáadáa tí tí ọlọ́tàlẹ́bí ròyìn nínú hadisi pé hadisi Umar tí màláìka ti wá bá nínú hadisi ẹlẹ́kejì nínú náwáwí hadisi arba'in náwáwíyà hadisi ẹlẹ́kejì tó ní ẹnìkan wá bá wọn tó wá ní pé sa'ala al-islam wa sa'ala al-iman wa sa'ala al-islam ihsan wọn ní ihsanu òun ní tasawufu wọn wá ní wa an ta'budallaha ka'annaka tarahu wọn ní òun ní kọ́ ọmọ sílọ́ọ̀n bí ẹni tí ń rọ́lọ́ọ̀ báyìí sotẹ́bá wò bó ló ti jọ mọ́ ètò sufi ọ̀jọ̀ra wọn jẹ́ pé yẹn kàn lọ àlọ́ mọ́ iná ni sọlẹ́ yìí ká má pẹ̀lú títí èyí káwọn lè wo tí ń sufi pé níbo ni wọ́n tẹ́ bá sufi le yẹn ni pé wọ́n ṣe tàṣọ́wùfù sọ́dọ̀ ń tọ̀ ọ̀hún wọ́n fi ròyìn rẹ̀ pé ó ní ẹni tí ń ṣe tàṣọ́wùfù ni sọtẹ́ bá ní sufi àwọn tó ń ṣe sufi níbo ni ó ti wá wá ní òdìbò lọ́sí tó bẹ́ẹ̀ tábàlọ̀ léwò àkọ́kọ́ ni pé àwọn kan ní pé ibi tí sufi ti wá tí sufiya ti wá wọ́n ní ọwọ́ látara ahalu sufa wọ́n láwọn kan tí wọ́n máa ń jòkó ní mọ́ṣáláṣí ànábì àwọn tálíkà kan wọ́n ní pé mbẹ̀rù ti wá sọ̀rọ̀ ńgbà táwọn elédè wù àwọn tó ń ní lárúbáwá àwọn tó jẹ́ lárúbáwá wọ́n wò wọ́n ní ah, ah, ah, kọ̀ bá a mu wọ́n ní torí pé kí ni tẹ́ ní ahalu sufa tẹ́ bá ní sufa tẹ́ bá fẹ́ yọ nísbà rẹ̀ jáde wọ́n níbi ká ní pé súnà sọ eléyìí ẹni tó bá kéwú ní òye tá a bá ní súnà ẹni pé tá a bá fẹ́ yọ nísbà rẹ̀ tá a bá fẹ́ yọ pé ẹni tí ń ṣe súnà á ní sùnìyù so sufa yìí náà ní ìsìn tóun náà ń jẹ́ ẹ pé àwọn tí wọ́n ń jẹ́ ara tó ń jẹ ní àyè kan tí ń jẹ́ alùsúfà tá a bá fẹ́ yọ orúkọ wọn jáde látara rẹ̀ ó yẹ ká ní sùfìyù náà lọ́ọ́ yẹ ká wá kò lè wá ní sùfìyù kò lè wá báwọn so apá yóò sinú kágbádà nù. ẹlẹ́ẹ̀kejì òun ni asọ̀fáàù àwọn kan ní mímọ́kangá so náà ni sufi ti wá wọn ní kẹmí ọmọ àmọ́ gbà táwọn elédè tó wò wọn ní léyìí náà ó ṣe déédéé tẹ̀mọ́ pé sọ̀fáàù ó ṣe déédéé sànáù sànáù gíga tẹ́bá fẹ́ mú ẹni tó ga wá àbí àwọn ìran ẹni tí gíga di ìran rẹ̀ ká ní sànáù ìyùláwì so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní sọ̀fáwù náà wọ́n yẹ kó wá ní sọ̀fá iyù kò lè wá ní sùfíyù yíwù náà kò bá mu kátúngbàdà nù. ẹlẹ́kẹta àwọn kan ní asúfà ìyẹn ni pé súfà wọn ní ọkùnrin kan ní jẹ́ bẹ́ẹ̀ tó ṣe pé ní asúrù jàìlì náà ni wọ́n sẹ̀ mí ó kọ̀ rẹ̀ gẹ́gẹ́ ń jẹ́ gawusu ibnu marra wọ́n ní òun ni wọ́n darí ọ̀rọ̀ òun sí ọ̀dọ̀ rẹ̀ náà fi yọ súfì jáde tó wọlé yìí sọ̀hìn omi náà ìyá ti lọ́gà ọba mu taba ní níbi èdè lárúbáwá òun ni taba ní súfà bí ká ní kúfà kúfà tọ́ba ní ara kúfà lèèyàn tọ́ba fẹ́ gbé nísìbà rẹ̀ wá wọ́n ní kùfíìyù kùfíìyù ẹ̀ tọ́ba ní súfà wọ́n ní súfíìyù àbẹ́lẹ́ kò tẹ́ àwọn ohun tó fi lọ́rùn wọ́n níbo lẹ́sẹ̀ lè máa sọ wá di pé àsìkò jàìlì náà lẹ́mọ̀ wá darí wá sí pé ah, mm, àwọn ọ̀gbà yìí hùn. so kọ́ra sheikh ibn taymiya náà kọ́ra sheikh ibn taymiya náà tó ta kọ̀rọ̀ ọ̀hún ipe kọ̀ bá a mu nínú èdè lárúbáwá. àwọn kan tún ní ẹlẹ́ẹ̀karùn-ún pé asúù ẹni pé òwú tí mo dákọ̀ lẹ́ẹ̀kan nínú lẹ́gùràn so ìyẹn náà tábàlọ̀ léwò nínú èdè lárúbáwá òun náà ọba mu wọ́n máa suuf òwú káwá gbé nísìbà rẹ̀ wá yóò máa jẹ́ sùfíyù yíyún ọba mu dáadáa so bẹ́ẹ̀ wá ni ẹ wá wo òwú iná ní ìsìnyẹn nípa ẹni tí ń wọ so òwú èyí náà kò tún wọ àwọn sufi wọn ni ah, ọ̀rọ̀ aṣọ ọ̀kan wọn náà lẹ́ẹ̀tì rí nínú ọ̀rọ̀ àwọn sufi àwọn kọ́ra ẹ̀fún ẹ̀ ẹ̀ wọ́n ń ní abulfatiye albuzi ó ní tànáza ẹ̀ náà sufi sufi wà kẹtẹ́lẹ̀ fún un wọ́n láwọn èèyàn ń yapa ara wọn nípa ọ̀rọ̀ pé súfì wọ́n yapa ara wọn bẹ́ẹ̀ fọ́sọ̀nù mushtaqan min súfì àwọn èèyàn rò pé fi wọn yọ látara òwú wọn ni wọn lásìtò amúnà wọn ahazal ilmi ghayru fatan ó lé mi ò lè fún ẹnìkankan ní okọ̀ súfì àfẹn tó ṣe pé sọ́fà wà súfìyà àtà súnmìyà súfì ẹni pé ẹni tó mọ́ tó fọ ẹ̀mí rẹ̀ mọ́ tó mọ́ kanga náà lòun lè pè súnfì tòun tòun ó lóun ọ̀fara mọ́ kí wọ́n sọ pé òwú aṣọ òwú kọ̀ọ̀kan wọn náà lọ́fà ni Ibn Fodi náà náà ni laysa tasawwufu lubusu sufi wal khalaqi bal tasawwufu husnu sumti wal khuluqi ìbẹ̀nu àwọn sílẹ̀ fàrídọ̀ oníkèéjẹ sufi ni kọ́ lóun ṣe tasawwufu ni kọ́ ọmọ lọ lè wọṣọ lówù lóun ọ̀fara wọn gbàǹtòun onítíjà sufi sumti kọ́mọ dákẹ́ dáadáa wal khuluqi kò ó ní wàlúbàṣì nínú lóbìsì máa tàkítàrò à ń tàwákùn júlẹ̀ azọ́láàmì wà á jẹ́rẹ̀ dáàmú àfẹ́gàṣà ó ní aṣọ tó bá wù ọ́ ni kò wọ̀ sáti máa wù àtọ́ dáa kò sì máa tẹ̀sìn tọ́ dáa tòun nu sùlẹ́yìn náà káfílẹ̀ mọ̀ pé kíní yìí kọ̀tẹ́ àwọn onísúfí lọ́rùn bí ká ní pé aṣọ ni wọ́n wọ̀ ńbẹ lára àwọn tó ipẹ́ nìkan sọ pé ìwọ lágbájá ẹni yìí màrúfù kàràkì ara àwọn sufi náà ni òun ni ọ̀pàdé ẹnìkan ìgbà tó pàdé ẹni òun ọ wá wọ aṣọ olówùú ni màrúfù kàràfé wọ̀ sára abúlé hasan wa ń sọ fún pé yá abba muhammad ìwọ baba muhammad màrúfù kàràfé yẹbẹ o ó ní wàfta kọlbaka aw jismaka ṣé aṣọ rẹ ló fi ń ṣe sufi ni abẹ́mi rẹ ní ṣe sufi wọ́n ní sọ́wọ́f kọ́lìbàkà ẹ̀mí rẹ̀ ni kò ṣe kó máa ṣe sufi wọ́lbàtà kóòxà alẹ́ kóòxà máa wọ ọrú àgùkọ́ tó bá wọ ni kò wọ èwo ni kò máa wọ aṣọ súfìkì so ẹ̀rí kọ́ tako aṣọ ẹni pé àwọn súfì wọn fẹ́kẹ́ mọ́ ni pé aṣọ ni àwọn wọ wọn á ní sọ níbo láwàá fi rí yín gbangba náà kò síbi tó tún lè fi rí wọn gbá náà látara pé kíní yìí kò sí ìpìlẹ̀ fún nínú ẹ̀sìn Islam sotaba ò léwò pé ń boli súfì ti bẹ̀rẹ̀ súfì ìgbà tó bẹ̀rẹ̀ ẹnu àwọn súfì gan kó ipò bẹ̀rẹ̀ ní ọgọ́rùn-ún kẹta ọdún lẹ́yìn gbàtà nàbì ti kú tán náà ní nǹkan tí ń jẹ́ súfì ló tó jáde báyìí lẹ́yìn ọgọ́rùn mẹ́ta ọdún lẹ́yìn gbàtà nàbì ti kú tán so eléyìí ni tó ní ṣe pẹ̀lú nushatu atasawuf so eléyìí ni alákọ̀ọ́kọ́ mọ́bù hasa àkọ́kọ́ nù sùkà tún bọ́ sínú mọ́bù hasa lẹ́ẹ̀kejì òun náà ni pé afẹ́wò pé àwọn nǹkan kan wo ni iṣẹ́ pátí tí ìkọ̀ bẹ̀rẹ̀ láyé ànábì kò bẹ̀rẹ̀ láyé àwọn sọ̀hábà kò bẹ̀rẹ̀ láyé àwọn tábì láyé àwọn tábì tàbí so àwọn ọgọ́rùn-ún mẹ́ta àkọ́kọ́ ti lọ lẹ́yìn wọn ni àwọn ẹ̀sẹ̀ wa bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ wa ń dé káàrọ̀ lè wò pé kí ni àwọn nǹkan tí ọ̀fà àwọn kan tó fà ni pé wọ́n láwọn fẹ́ mọ aráyé sá àwọn fẹ́ ṣe zúúdù tó ń bẹ lára àwọn tó ń jẹ́ àwọn oníṣúfì náà ní tó jẹ́ súfì ní zúúdù lọ́dàálẹ̀ ìráyé sá káyé kún náà sọ ma ń wọ aṣọ olówù tó pé aṣọ olówù làwọn ọmọ wọ káàkiri káfíńlẹ mọ páwọn ọ̀ka ayé kún gbogbo àwọn àwọn yẹn ń wọ sọ àrán léèsì àwọn òní wọrú ẹ aṣọ òwú làwọn ọmọ wọ tó fi dára mọ̀ pé ah, àwọn ti ń bẹ̀rù Ọlọ́run ibi kí ọmọ wọṣọ tó dọ̀tí lásìkò yìí ṣùgbọ́n àmọ́ ni akíláṣẹ àyínká isa ni so wọn ní lẹ́yìn ọgọ́rùn ọdún lẹ́yìn ọgọ́rùn mẹ́ta ọdún zudu yìí náà ń bẹnu sàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ zudu wá kódà nẹ́bí ráyésá sọ̀rọ̀ àìráyésá nẹ́bí sallallahu alaihi wasallam iná ni pé ńgbà míì ànẹ́bí sallallahu alaihi wasallam kò wá bukabu ahaya owó kò wówó rẹkẹtẹ ó mú gbogbo nǹkan kódà Aisha radiyallahu anha ó ní jọ́ mi láàrin oṣù kan àwọn lè má dáná jẹun sùsà nẹ́bí ọ̀wá lágbára kó sọ kọ́lọ̀ ń sọ owó kalẹ̀ fún un sàmọ́ orí ayé ṣá so pé gbogbo raisa yìí náà ń bẹ láyé ànábì kí ló ń tẹ̀ ṣe ayé tẹ̀ raisa bìtà ànábì so lára raisa ni pé kéèyàn orí ìbàjẹ́ bóyá yẹn rí wòkú wò nísìnyí bóyá obìnrin kò kájú kò ń bẹ lára àwọn sufi tó ní ojú òun yìí mú wòkú wò ó sì fọ́ rẹ̀ lójú ọyọ ojú òun báyìí pé òun ò ní mọ̀ wòkú mọ́ so kẹfì máa ma bí raisa àwọn onísufi ṣe rí so èyí òun nípa ti raisa ara àwọn nǹkan tó wá yapa tí wọ́n mọ̀ pé akíní ah, ah, yìí ah, eléyìí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́ta ọdún kílẹ̀ tún gbédè yìí òun ni pé wọ́n kọ́ ní kinní kan wọ́n ń pè ní mọ̀sọ́ọ́dẹ́rù tàlákì ibi tí sufi ti máa mú ẹ̀sìn ṣe mọ̀ pé tó gbọ́dọ̀ yé mùsùlùmí òun ni pé ẹ̀sìn ọlọ́run ọba ni yóò fún wa ní ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam ni yóò ṣàlàyé pé bọ́lọ̀ ń ṣe yíre àbáwọn sufi gbà táwọn bẹ̀rẹ̀ wọ́n ní àwọn ní nǹkan kan tí ó tún máa jẹ́ ẹ̀sìn fáwọn lọ́tọ̀ yàtọ̀ fún tí anabi mú kíni táwọn kọ́ mú ni pé numu sọ́dúró tààlà kí wọn wọ́n mú alikushuf wàlúùyà alimanamiya ẹni pé kán sùn nísìn tó bá sùn olólùwọ̀n rí kíní kan lójú oorun yóò sì sọ dẹ́sìn bẹ́ẹ̀ náà ni eléyìí ó takùn tí anabi sallallahu alaihi wasallam mú wa sòrú ẹlẹ́mọ̀ rí ẹlẹ́mọ̀ gbọ́ pẹ́ẹ́nìkan ó sùn wọn á fún un ní àtàlátù kan látọjú oorun kọ́dà gold náà fi kọ́ àsàlátù ń ọ wá sọ̀kalẹ̀ wá fún bàtọ́ sọ̀kalẹ̀ ọ wá ní ẹ máa ṣe sòrú ẹ̀ nírú àwọn sọ̀látù fàátì ntọ́lọ́ fàánù ikú ọ wá o wá bá ẹ̀yìn kíní ni bakiri mustapha albakiri sokolo wuli látòjú oorun gold náà ti fi kọ́ fún un sọ amádájà ti lóun náà gba ọwọ́ rẹ̀ látọwọ́ rẹ̀ jáwárù màá ọ wà ń bẹ̀ ọ wá ní sẹ́wárí àsàlátù yìí tọ́ bá ka ẹ̀ ọ̀kan rẹ̀ ó ní ọlá ju kùránì six thousand lọ nítorí kàtàlátù wọn yọ kan ọlọ́lá ju kùránì six thousand lọ so kìí ṣe pé wọ́n fi ràá mọ́ wílẹ́nu ìbẹ́nu jàwádù màá ni o tó bá ìbẹ́nbẹ́ so ìkìlọ́pàá ni pé níta àwọn fi ń sẹ́sìn òun náà ni rúùyà kan sùn kan rí nǹkan àbí mùkàṣà yàní àlùkùṣù kí kan ní pé kí nǹkan kan sí gàgà fáwọn báyìí kó dúró báyìí wọ́n kàn ní kiri kan sí fún un báyìí ni bí bó ṣe sí fún un náà ẹ̀rú amadu dání zẹ̀rọ̀ ó ní nígbà tí òun jòkó ó ní lójú fòfò báyìí lànàbí kan wá bá wọn lòun kàn rí ànàbí ànàbí láti amadu dání nǹkan bíi kílọ̀mọ̀ nǹkan bíi twelve century ànàbí ti kú one thousand two hundred ti lọ olóhùn kan jòkó lóhùn kan rí ànàbí yìí ọkàn yọ sí un báyìí ó wá gbé tọ̀ríkà tìdáníyàwó fún un ń bẹnu jàwárù màá ni ó ní torí náà nítorí wọn sì máa ṣe ń tọ̀rí kànú so kí ni ń fa ni pé n ti ń jẹ́ bí wọ́n ti máa mú ẹ̀sìn wọn nínú àlọ́ fà alkushuf wa ru'ya almananiya náà dẹ́ fi dé ẹlòmíì ní ọkàn mi sọ fún mi pé kí n máa yan náfìlà ẹgbẹ̀rún lójoojúmọ́ ń ba lọ náà so eléyìí ni n ti ń jẹ́ masọ́dúró tàlákì àwọn onísúfí so àwọn ọgbà kìrìtì alukurani àti sunna nìkan ló tó wọn ìbẹ̀rẹ̀ ti máa mọ̀ pé ntí sàrà ní sọ lẹ́ẹ̀kan tó ní ìmọ̀kánni tí máa ń bọ́ sínú ẹ̀ ní onísúfí sòtúmọ̀ tí ń sọnù pé yọkàn bọ́ sínú ẹ̀mí rẹ̀ ni ó sì dẹ̀sìn. so lẹ́yìn náà tabatọ̀nà lè wá wo ara tó tún jẹ́ nǹkan tí ó tún jẹ́ ní tó yapa sí ti Islam mú wa tí sufi ń ṣe òun náà ni albẹ́yà gbígba ọwọ́ lọ́dọ̀ sufi sufi nígbàgbọ́ pé wọ́n tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣe sufi àfikọ́ gbọ́wọ́ tó o bá gba ọwọ́ tó o bá lò ṣe súfì wọn ní òun yíyan gan sẹ́yìn àwo sẹ́yìn gbá òní ládà gbogbo àtàrí tó bá ṣe kódà àwọn ọmọ sókè máa ń lẹ ìsàlàwò ṣéìkùn fàṣẹìtọ́nù ṣéìkù wọn ní ẹni tí o bá ní ṣéìkù sìtánì ni ọmọ jẹ ṣéwù fún un tòun nìkan ọwọ́ ẹnìkan tí ọmọ jẹ ṣéwù fún ọkọ gba ọwọ́ sòyàn ni pé kó tó lè di pé o di súfì gidi àfi kọ́ lẹ́nu tí ó fún ọ lọ́wọ́ kì í wá ṣe pé ọwọ́ lásán bọ́yẹ̀ ni pé ó tún ní àwọn májẹ̀mú nínú májẹ̀mú rẹ̀ ni pé tó bá fún ọ ní ọwọ́ òun ọ gbọ́dọ̀ ríra rẹ gẹ́gẹ́ bí òkú ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tó bá sọ fún ọ láyé lọ gbọ́dọ̀ gbà tó bá ní kọlọ lè mú ìyàwó rẹ wá kó ń bá sùn ọ gbọ́dọ̀ yí wò tó bá ní pé kọ́ má kírun mọ́ gbọ́dọ̀ kírun tó bá gbogbo tó ń bá sọ fún ọ lọ́gbọ̀dọ̀ mọ́ gbọ́ sona wọn ma wọn wà ń bẹnu ọ̀rọ̀ wọn ni kún ẹ̀ǹda ṣẹ́yìkíkà kàlmẹ́yìtì ẹ̀ǹda gàásìlìyì rí bí lọ́dọ̀ ṣéwù rẹ̀ rí bí òkú lọ́dọ̀ ẹni tí ń wẹ̀ sẹ́pẹ́ ní òkú tán wẹ̀ ní sí kí ni ọmọ ṣe wọ́n lọ́mọ yí ẹni tí wẹ̀ ní ọmọ yí yóò yí apá rẹ̀ yóò yí ẹsẹ̀ rẹ̀ yóò yí mọ́ ìjà sọlùmílẹ̀ àmọ̀ wípé àwọn ra ọ̀rọ̀ yìí bá àwọn sún sí lọ́rùn ni wọn yìí ṣe bẹ́ẹ̀ so náà ni mo tún fi mú àwọn ẹ̀rí kan wá síra wọn nínú àwọn ọ̀rọ̀ wọn tẹ́fìmọ̀ ẹ̀yìn lára àwọn sufi wọn pẹ̀ nìkan ní zunun zunun alimisiri wọn làkókò ẹni tó kọ́ da pínpín ẹ̀mí kalẹ̀ ń padà débẹ̀ ó ní laysa muridun albatta man lam yakun ó ní èsì ìjẹ́ mùrídìí gidi àfi kọ́jẹ́ pọ́ máa tẹ̀lé ṣéǹkù rẹ ju ọlọ́wọ́n bá rẹ gan lọ tọ́lọ́wọ́n bá bá pàṣẹ fún ọ ọ gbọ́dọ̀ tẹ̀lé ṣéǹkù rẹ ọ gbọ́dọ̀ fi tọ́lọ́wọ́n bá lẹ̀ kó tẹ̀lé ṣéǹkù rẹ ẹlẹ́yà máa wọ pé a zunu níta ní jẹ́ bẹ́ẹ̀ ẹtú wọlé yìí tíra yìí ruul adabu náà ń pè Ibrahim Niyasi ló ṣe Ibrahim Niyasi mo fi kíní kun fọ́tò rẹ̀ yìí ni Ibrahim Niyasi kawulẹ̀ àtàwọn rí kọ́ra ibùn bàbá jàbàtà àwọn ni wọ́n tú orin òun sí yorùbá orin ni rúurẹ̀ adà olóhùn fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ àwọn mùrídìí wọ́n ní wàlẹ́ simule kòdúra wà sùkúnà orin òun náà máa ń kọ́ nínú kàṣọ́bù ìsìlámù sọ̀rọ̀ ní láìláì làlá muhammadu tó mọ̀ọ́lánà yakulu abdullahi najilẹ̀ hajj mọ̀ọ́lánà wa ẹ̀ nínú ìtàtì orin òun náà máa ń kọ́ ara orin òun rèé ọ wá ní wala azimul udura wa suquna kazaka kale wa tutu ina ina la ida ida tẹlifa ó ní dunima kọma sẹsuduru kọma wà ní ọ̀dọ̀ seku rẹ̀ ó eh, ní ẹyìn kíyàjú gbéra ti di ó ní wa sadiranna sheikhaka wal murabbi ó ní lọlẹ wà mọ wà lọ́dọ̀ seku rẹ̀ dáadáa ní gbogbo wa kazaka sheikhahu kódà seku tiẹ̀ náà seku seku rẹ̀ kó tuma lọlẹ rí òun náà biduni rẹ má níyè méjì sí o má ní iyèméjì sí sẹ́kù rẹ ó ní wà láàzì mo ní sòdó ra wà sùkúnà kó o máa rí i pé òun rí i pé òun wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ sẹ́kù rẹ kàzáàkà kálíwà tá ń tò ẹ̀yìn náà ṣìnà lẹ́yìn náà kò tún dún ní má ó wà ní wà tìlúbù mọ̀rọ̀ bìyàn kọ́ wá wẹ́ ni tí yọmọ jẹ́ mọ̀rọ̀ bí fún ọ ẹnikẹ́ni tí ọmọ rè ọ tí ọmọ jẹ́ sẹ́kù fún ọ kàbíràn kẹ́ni ń jẹun tó mọ̀nà dáadáa o nọ́ọ̀sì hàn tí ọmọ kìlọ̀ fún ọ kámílò ìrìfáàní tó nímọ̀ nípa súfì dáadáa ìmáàmá tó já síwájú sọ́ọ̀lì hàn tó jẹ́ni mímọ́ ọ wá ní màlíkì wùnàfùsákà gbé ẹ̀mí rẹ̀ lé lọ́wọ́ wàlátù dábìr ọ gbọ́dọ̀ yẹ̀ wò wàkúńkà mẹ́yìtì kò rí bí òkú dàwa máa ní gbogbo ògbà ní kò máa rí bí òkú lọ́dọ̀ rẹ̀ túkùbìrì ọmọ rí pé ìròyìn tó máa tá a gbọ́dọ̀ máa rí lára rẹ̀ nu wọ́n ní wàlá tu khalifu ọ̀gbọ́dọ̀ tako ọ̀gbọ́dọ̀ yapa rẹ̀ wàlá ó bá na fasadu ráàyè kóra tó bá rí i pé àá nítorí máa ṣe yìí ọ̀tako òfin ọlọ́run ọ̀gbọ́dọ̀ tako wàkúndà wa máa tàtìsà jẹni tí ọmọ tẹ̀lé gbogbo gbà gbogbo gbà ní kọ́ ọmọ tẹ̀lé ṣéwù rẹ̀ so n ti ń jẹ́ ọwọ́ gbígbà iná lélẹ́yìí lọ́dọ̀ àwọn Sufi n ti ń jẹ́ pọ̀ gbọ́wọ́ kọ́ra iná ni ẹni tó bá gbọ́wọ́ òun rí ẹni wọ́n mọ̀ sọ fún pé ǹjọ́ jẹ́rìí àtẹ́ṣàd àní abúk àní abúkà fìdí sọ jẹ́rìí pé mo ti di bàbá rẹ̀ báyìí níbi ẹ̀sìn kọ́ra ń gbé bẹ́ẹ̀ lómi ní fi dúnìyà wal àkhírà tó ti gbà pé ní bàbá rẹ̀ láyé àtọ̀run ó ní mo gbà so n ti bẹ níbi àṣírí ọwọ́ gbígbá rẹ̀ so náà ni àbá yìí sọ yìí o síra ẹ̀ eh, inshallah so eléyìí ni ara ntí ẹ̀rí pé tẹ bá wọlé yìí kò lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn bóòlù sí fẹ́ sẹ̀sìn ọlọ́wọ́n ọba tó tún wá nídìí kó tún rí ẹnìkan ó tún nídìí kó tún rí ẹnìkan pé tó ọba máa tó ọba rí ẹni ò tí ì sẹ̀sìn ò tí ì lè sàkárì àkárì ò tí ì jẹ́ nǹkan tí ọlọ́wọ́n ọba gbà àfi kó rẹ́ni wọn lẹ́yìn náà bóòlù ẹnìkan ṣe lè wà tí wàá ní kọ́ máa òun ni ọmọ darí àlámọ̀rí rẹ̀ náà lè tẹ́ bá ń rí tó máa ní àwọn tẹ́wọ̀n kò sí tó burú bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn o kò sí tó burú bẹ́ẹ̀ tò lẹ́yìn náà ẹ̀mọ̀rí ẹlòmíì yóò mọ̀ ṣiṣẹ́ gbogbo sálárì rẹ̀ báyìí tó bá ti gbà báyìí ń kó lọ́dọ̀ rẹ̀ nù náà wọ́n yé ṣiṣẹ́ ọ̀dọ̀ rẹ̀ ní ọmọ kó lọ òun ní ọmọ náà ni ọmọ yẹn ó ṣe dáadáa ah, ó mú rídìgidi ni ó ní tọ́ a ah. so gbogbo eléyìí níta gbọ́dọ̀ lákìsí bẹ àbùkù kóra fún àwọn tó ń ṣe súnà tó farajọ súfì táwọn kan fi súfì díẹ̀ díẹ̀ ń bẹ lára àwọn náà ń ṣe bẹ́yà yíwọn àwọn ẹlẹgbẹ́ àwọn ẹlẹgbẹ́ àwọn náà ń ṣe bẹ́yà láàrin ara wọn so kọlọ̀ nǹkan mọ́ṣá sànú kọ́tọ̀ wọn sọ́nà o naam nínú nǹkan tó tún jẹ́ ìyapa ẹlẹ́ẹ̀kejì òun ni tarbiyatu nafs bó ṣe mọ láwọn fẹ́ fọ ẹ̀mí mọ́ tá a fẹ́ wa a rí ẹ̀mí so ẹ̀rí pé anabi sallallahu alaihi wasallam lára pàtàkì ntọ́nà ọba fi rán anabi òun náà ni kó tọ́jú ẹ̀mí torí kò sí iyèméjì ń bẹ́ẹ̀ ẹ̀mí ìmọ̀ ń ní àìsàn àwọn kankan bẹ́ẹ̀ ti ń jẹ́ àìsàn ẹ̀mí tí islam mọ̀ pé ah, àìsàn ẹ̀mí lélẹ́yìí gẹ́gẹ́ bí ìbínú kèéta ẹ̀gàn àwọn eléyìí àìsàn ló nínú ẹ̀mí kọ́dà anabi sallallahu alaihi ojú kó yé wa wípé àìsàn mi gbogbo àwọn nǹkan yìí gbogbo nǹkan yìí lànà ibi ti ṣàlàyé ó ti yanjú láti yanjú rẹ̀ ànábì lẹni tó bá máa ń bínú púpọ̀ wípé tó máa fi yanjú ẹ̀mí rẹ̀ ni pé máa ṣe àwọn òdòdó là lẹ́yìn tó bá ń bínú tó wà lérí ìdúró jòkó àbí o bá wà lérí ìjòkó ni nínú bá ń bí ọ ṣàtẹ́ǹjì ibi tó bá wà ṣèṣì pòṣíṣàn rẹ sọ pé ìbínú yọ lọlẹ̀ tó ogun ẹ̀mí ni ègùn bínú bó ṣe máa nù. sọ ẹ̀wẹ̀ ni bá ní hasad náà anábì ni tó máa ṣe ni pé tí ó máa sògùn kéèta tó bá ní lẹ́nu ẹni pé máa wo orí ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún ọ náà so tó bá ti wo orí ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún ọ so wọn náà ò nílé máa ṣe kéèta ẹlòmíì má so báyà ní tètè gba àwọn kan tí ń jẹ́ ìbínú ẹ̀gàn àwọn ìdọ̀tí ẹ̀mí bá nẹ́bi ṣe fọ́ mọ́nu lára àwọn sọ̀hábà nígbà táwọn tún fi dé àwọn ni títà nẹ́bi yóò ràn àwọn àwọn ẹ̀mí wọn á gbé orúkọ fẹ́mi ní nafsu lawama nafsu lamara nafsu mutmainna nafsu maridiya nafsu kamila wọn wá gbé sọ́nà méje tẹ́bà ò léwu tíra kan jẹ́ fuyudọ́tò rọ̀bàníyà ti kàdíríyà nù tẹ́bà ò léwu tó ọ wá pín ẹ̀mí wọn ọ wá fi àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan tì í ọ wá ní amara ipò sí la ilaha illallahu hundred thousand tọba ti tán ó tira rẹ̀ mọ́lẹ́ ni o ọwọ́ kálúwà ló fi ṣe tọba ti tán wà mọ́ ní ọlọ́run mọ́ra ẹ̀mí mi yìí pẹ̀lú bíháàdì ìmíàtà alf ìṣàrẹ́yìtù bíi anafsi alamara bisu mo fi ra ẹ̀mí mi wọn ni yóò tó wá máa rí àwọn sáyìn kan nígbà wọn yóò tó bá tó rí àwọn sáyìn kọ mọ̀ pé o ò tí ì bọ́ nínú ẹ̀mí wọn náà nù tó ó tuntun ṣe tó gbóró àwọn ranù yìí bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ń gbà wọn kọ́dà mo ṣe débi pé mo wá èmi máa ń sọ pé n travel gbà wọn nítorí tó ṣe kíláàsì pé n ṣe nítorí ọlọ́run ní fún ara ilé pé n travel lọ́dọ̀ mi ń gbé omi síbẹ̀ ìrọ̀ àgúgúrú gúgúrú tó fi ní máa só tó fi máa níbi oúnjẹ ó sì máa gbà pẹ̀lú àwẹ̀ lẹ́yìn náà tó bá tó wá tó ń gbọ́ ohun àwọn èèyàn ibi tó tún gbọ́ ohun àyàn nínú kọlọ̀ àmọ́ tó bá máa gbọ́ ohun ni kò fi láwà ní ọwà fi wé etí rẹ tó wé etí lẹ́yìn náà ọ̀dọ̀ tó wá wà nínú òkùnkùn ẹ lọ lé wọnú ìrọ́tò rọ̀bà níyà ti sọ yìí bó ṣe wà ń bẹ́ẹ̀ náà nù bẹ́ẹ̀ ṣàlàyé pé bí yẹn máa ń ṣe tẹ́rbíyà so ibẹ̀ wá ní ó tu àwọn alála àwọn oríṣiríṣi àwọn ṣètánì oríṣiríṣi ọmọ ayọ̀ síyàn ìgbà wọn lọ́mọ adìpé ah ń wà ní rí ẹsìn funfun wọn gbé mi gun kinní kan wọn ṣe kinní kan tó gbogbo ẹ̀ yóò máa ṣẹlẹ̀ sí ọ torí pé kí gbogbo ọ̀nà tí èèyàn fi ń tó ó ti fi gbogbo ọ̀nà tí èèyàn ti ṣètánì mọ́ fi ń súnmọ́ yàn náà lèèyàn ti lọ lè wá wọn ó ti gbogbo kọ́dà tí kinní kan fẹ́ mọ yọ bí òye ó tó fa sọ ha ibẹ̀ ó wàá wí láwọn àníyàn yọ ọ̀pọ̀ òwe mọ́tí tó wàá máa hó tó ní gbọ́n táwọn èèyàn sọ mọ́. 说我们阿萨，你可中上，我们阿萨，我们阿萨，属这个别玩。إن أن يوفى أنباء بعد موسى ثماني لا إله إلا الله دواء النفس والعلل أولي المقو من أرى النفس لها علل فعالجها هذا الجهل أيام النفس تأمره بشر الخلق كالبخل وحرص وقبر حكثار من الشأوات والأمل دواؤك من يا صاحي لتنجو إلى القول لتقذر ذكر أهل له لا إله إلا الله tó mo ṣe kọ́ngbà àwọn nù ìgbà tí mo parí àwọn àwọn tẹ́lifí àwọn tán so òun ni pé bí sufi ṣe gbé yín tó takò lànà nẹ́bí sallallahu alaihi wasallam kalẹ̀ nù njọ́ kan wọ́n á kà ńgbà n ka àwọn tíra ń pa sufi àtàsọ́wọ́fù lẹ́sìlámì man sha'u wà tàtọ̀wúrò náà ní tíra wọn àfa wọn ṣàlàyé pé sufi mú àwọn kìnnì kan lọ́dọ̀ àwọn yahudi wọ́n á ní ara ti sufi mú òun náà ní kayfiya tarbiyati nafs bí wọ́n ti láwọn ń ṣe tẹ́rìbíyà wọn lọ́dọ̀ àwọn yahudi náà ti mú un pé táwọn yahudi bá fẹ́ tẹ ẹni tí wọ́n bá fẹ́ di ẹni tí ọmọ rí ní sábà ń ṣe ni wọ́n lọ lè tira wọn mọ́lé inú òkùnkùn wọ́n fi nǹkan di etí wọn ní gbọ̀ngàn kan mọ́ ibẹ̀ ni àwọn àlìjẹ̀nú yẹn wàá sọ̀kalẹ̀ sí wọn la tó bá ti rí ọba yìí àlìjẹ̀nú wọn mọ̀ sọ gbóhùn tí bá ń ṣèyàn yóò mọ̀ sọ fún ni torí wọ́n ti jọ ní ìṣepapọ̀ láàrin ara wọn ṣùgbọ́n tí mo á kà ni wọ́n wò pé sikini yìí ti rí báyìí mo á lọ sọ́dọ̀ àwọn àfa àgbà oṣù fi kàn ẹnìyẹn ìkólówà tí mo wá ń dé sí odò ta ńlá òun ni àfa yẹn máa ń dé sí so ìkó ní gbé agége ni so mo wà lò ní bàbá yẹn lé mo ní ustaz pé ah, mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè mo wá béèrè lọ́wọ́ mo wá ní ẹ̀yìn tẹ́rẹ́bíyà yìí pé bò ló ṣe jẹ́ nǹkan kaba wọn afa wọn ṣàlàyé wọn ṣàlàyé wọn ní pé tẹ́rẹ́bíyà wọn pé kọ̀lẹ́rì kankan nu sunna àti nu alukurani àwọn Yahudi ọ̀nà tí wọ́n fi ń di makashuf iná ni táwọn yahudi ọ̀nà tí wọ́n fi ń di ẹni tí ó máa rí náà náà ni tí wọ́n fi ń di rahaba ní yàpọ̀ náà tí wọ́n rìn nù so náà ni àwọn sufi bẹ̀ náà ti mú mo ní hùn hmm, ní tí mo kà nínú tíra yìí náà ni bàbá yìí lọ jẹ́rìí sí i mo ní ìsáà gbẹ́dàkùn ṣé ó wá dáa ká mọ kọ́sí àwọn yahudi ní akílóte ṣé bá a fi ń sẹ́sìn ni mo ní àlẹ́bí ni mo ń ta ṣábà àbíkó mi fọwọ́ rẹ̀ afásàrùmí wàhálà àwọn sàúdí ń pọ̀ fá wọ́n àwọn Saudi ń pọ̀ fa mo ní àyè ọ̀lọ́ Saudi ìlọ́bì kankan ìdébẹ̀ rí sí ìjáde kó Nàìjíríà yìí à wọ́n ní àwọn náà ti ń ṣe ní tí ọ̀dà wọ́n chẹ́ǹjì kábà wọ́n ṣe ọ̀ṣọ́ sínú kábà ọ̀rọ̀ tí ò jọra wọn ni eléyìí tòun ni pé tí wọ́n sáfẹ́ lò mẹ́ni pé àfa àwọn tó bá ń sọ pé ń sùn tí wọ́n kà sí nàmbà wán kọ́ra bàbá wòlí lọ́wọ́ pé bàbá wòlí kò ní sùn fi gan kọ́ra àfa rẹ̀ gangan òun náà máa ń kàǹkà rẹ̀ lójú ayé wọn so bó ṣe sọnù mo ní ah òdodo tí mo nídìí gan lẹ́nu yìí náà ló ṣàlàyé so ní pé ìṣesí àwọn yahudi ti ń bẹ lára àwọn onísúfi ni eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tí ò mú wa nínú àwọn yapa títún bẹ nínú ìṣesúfi òun náà ni al-istighatha kéèyàn máa wá ìrànwọ́ ipe ẹgbàá mi ẹlà mi lọ́dọ̀ àwọn tó bá jẹ́ àwọn ṣéèkù súfi so eléyìí nǹkan tó gbajúmọ̀ lọ́dọ̀ súfi ni àwọn ọmọ àwọn èké pọ́ lọ́wọ́ bá mọ́ ẹni tó jẹ́ ṣéwù wọn nínú àwọn ọmọ ń pè pé ṣéwù ń sánú ń ṣéwù ń jẹ́ káyè mi ọ́ kódà ń bẹ náà ẹni tó pé fọ́tò wọn ni wọ́n gbé wájú báyìí mọ́ mọ́ àwọn tìjà ní àga wọ́n gbé fọ́tò Ibrahim Niyas síwájú báyìí wọ́n àmọ́ fa yá ṣe Ibrahim Niyas yá ṣe Ibrahim Niyas yá ṣe Ibrahim Niyas ni wọ́n mọ̀ fà àgísíní ṣe Ibrahim Niyas àgísíní tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n á ń bẹ lọ́dọ̀ àwọn kàdíríà náà torí èmi ti kàdíríà dáadáa mo sì ti àyàn àdíẹ̀ ọdún mẹ́wàá mo fi kàdíríà so kadiriya àwọn náà ní iṣẹ́ tó máa ń ṣe ntẹ́ kàn máa wí ni pé yáṣọ Abdulkadir Jilani agisni yáṣọ Abdulkadir Jilani agisni tẹ́ bá wá kà á tán ẹ̀ sí one thousand one hundred eleven wọ́n ní kọ̀dọ̀ wọlé àwa yìí gbogbo tó bá nídìí ẹ̀fún ni wọ́n máa fi ṣe tó bá kà tán wà ní ilahi Muhyiddin mawla inayati tafaddal alaina bi ridwan kamaramati bi hurmati Abdul Qadir Jilani jiyan jiyan lillazi la wuri tuba tun fo kiri ta alu ala kulli rutubati a ti mo há ti mo a so ẹ mo wa kà ẹ̀mọ̀ wa ka àwọn kinní hùn lẹ́wà fi lẹ́wà ni lẹ́mọ̀ wa fi bẹ̀ lẹ́mọ̀ wa fi bẹ̀ so eléyìí hùn iná ni ń bẹ lọ́dọ̀ àwọn oníṣúfì wọ́n ní wọ́n mọ̀ sọ fún ọ pé wàyà máa ń gàdá ń bẹnu síra àwọn kàdíríyà ni wọ́n ní wàyà máa ń gàdá fi ṣíjà tí wọ́n kà ábàtí wọ́n ní wọ́n tó bá jí sínú bànújẹ́ àbí ṣòro kan wọ́n ní fanáàdì alàlìjẹ ìlànà ṣéèkù tọ́rí kàtì mọ́kànlọ́hún pé jèlání fàkúlíyà muhibbi ẹkọdẹ ilé ma òrìdù sọ pé wọṣẹ wù mí bá mi bí àbùkátà mi torí pé fàǹtà màláàzí ìwọ ni mo gbára lé láàrin àwọn èèyàn wá wà sí láti ìwọ ni mo fara tì ìlẹ́ lomi ìwọ ni mo ní ìlọ́lọ́ngàn ìwọ mo ní ẹ tún máa wò ó iná tún ni ẹ tún máa rí ọ̀pọ̀ gan wọn ni yá jèlání yá sẹ́kù jèlání àbúlé dọ́ọ̀kà tọ́lọ́ ti ní òun nìkan ni ká máa pè é kọ́dà àwọn èèyàn wá bá nẹ́bí sallallahu alaihi wasallam nbẹnu Tabarani wọn ni shakawu ila nẹ́bí sallallahu alaihi wasallam munafiqan yadurruhum awo àyàbí yu'dhihim wọn làwọn sàhábà wọn bá nẹ́bí wọn wá kéba pé ah munafiki kan máa hàn wálé ma kí lànà ibi sọ fún wa nẹ́bí ni la tastaghisu bi ẹ má wàá ràn wọ́dọ̀ mi o innama yustaghasu billah ọ̀dọ̀ ọlọ́run ni kí ẹ máa wá ìrànwọ́ lọ ẹnìkan nẹ́bí dájú wọn sọlọ́run àmọ́ àwọn ṣéwù àwọn ni ń ẹ má pọ̀ lọ́hùn àwa ni kẹ́ ẹ máa pè so léyìí ń bo léyìí wà nínú ẹ̀sìn so léyìí ọ̀wá sí tó dóorújú mẹ́ ẹ bọ́ rán náà léyìí kọ́dà tábàlọ́ lè wọ ayé alukur'an lóríṣiríṣi so a máa rí tọ́lọ̀ sí ni pé fala tad'u ma Allahi ilahan akhar fatakuna minal mu'azzabin ẹni pé má pè lómi o pé kọ́ràn lọ́wọ́ o pé kó gbàdúrà rẹ سليمان الله تقول ولا تدعوا من دون الله من لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك من الظالمين ما قيلوا مي تجيكم لي شو لانفاني شو وينياني بيري ngun olè tẹlẹ lánfààní tó nǹkan bá nídìí nǹkan nǹkan kọjú sọ́lọ́run ni kí lọ́mọ wa pè é fún so pé má ṣe bẹ́ẹ̀ ọlọ́run nìkan oṣù ni kọ́ máa pè ó ní tó bá ṣe bẹ́ẹ̀ o innaka mina zalimin ọ wà nínú ẹni àbòsí tàbí olùrọ̀ṣọ́lá tó Yunus àyà one oh six láyà yìí wà ipe wọn tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹni ń jábò sí ni ẹbọ níjàmbá wọn ẹ ti dẹlẹbọ ẹ rí i pé lukumanu ni inna zulma inna shirika la zulmun azim ẹbọ làbòsí tó le jù sọlẹ́yìn náà ọlọ́run tó ní pé fàdíhù Allah mukhlisina lahu ddin wala ukriha al-kafirun ọlọ́run bá nìkan ṣe ká pè àwọn sufi wọn fi léyìí lẹ̀ sọ̀wọ́ tó bá sì máa ṣerú eléyìí èyí tẹ sufi tẹ bá ti ṣe léyìí èyí tẹ sufi sọ eléyìí ni ara tó tún ìyapa tó tẹ ìtako ntí ọlọ́run bá ní ká ṣe lẹ́yìn ara ìyapa tí sufi máa ń ṣe òun ni pé wọ́n ń pe kíní kan ní ẹ̀rí pé wọ́n ní tó bá gbọ́wọ́ tán lẹ́yìn ìgbà tó bá ti kó gbọ́ àwọn àkídé àwọn tí ọlẹ́mi tán ọwọ́ akó àtúmọ̀ wà pẹ̀lú wọn ní zikiri ọlẹ́fẹ́ ti sáwí yóò lọ gbajúmọ̀ lọ́dọ̀ wa wọ́n ní ọmọ wa sáwí sáwí làwọn yẹn máa ń rí gbogbo àwọn nǹkan tá a sọ yìí àwọn èèyàn rí ṣùgbẹ́sì ni gbogbo ẹ̀ ló sì wà ń bẹ̀ tó àmọ́ ní akíláwá ah, ṣe àti báńsẹ̀ láìláìlá láwùn náà ni à ń sàṣàlátù ni à ń ṣe à ń sàṣàlátù fún ànábì à ń ṣe láìláìlá à ń ṣe ṣèkfàrò tán ní jẹ́ súfì náà òkúrọ́ ni wọ́n. gbogbo tí ń bẹ nídìí súfì tí wọn ò ní lè sọ jáde rẹ̀. sùlẹ́yìn náà ìwà máa sọ pé àwọn ń ṣe yìí gan-an lápapọ̀ wọ́n ta ko ìlànà tánàbí sallallahu alaihi wasallam tó mú wa ìṣèṣíkiri ní jàmáà so ẹ̀rí pé tá a bá rí kò sí tó burú nínú àyà Kùránì Ọlọ́run ni ẹ rántí ẹ dárúkọ mi ẹ pè mí so kódà ní ìlànà sọlọ sọlọ ní pé tíyẹn bá pe ọlọ́wọ́n ba ọlọ́wọ́n ba ní okú yóò rán tíyẹn tíyẹn bá ń sọ sùwọ́n lọ́wọ́ alhamdulilah ọlọ́wọ́n fún yẹn ládàá tó pọ̀ tó bu háyà àwọn láǹbẹ̀ fún zikiri gan tó pọ̀ àmọ́ àwọn onísúfì àwọn ní nǹkan àwọn oníṣẹ́jú wa bá nàbí ṣe ní ká ṣe àwọn tó máa kóra wa jọ báyìí láàmú fi ṣe. sùtẹ́ bá wò àwọn kẹ́kẹ́ máa ń bẹ tán máa fi ń sẹ̀rí ibi ẹ̀ bàtẹ́ni ká mọ̀ ṣe káwí ní jàmáà so ẹ anabi tó wá ní ọlọ́run tó ní alẹ́dẹ́ yẹn kúrú náà láhà kìyàmú wá kúrú dáńkọ́ so pé àwọn tí wọ́n rántí ọlọ́run ọba ẹ̀rí pé àwọn ló pè é lérí ìjókòó àti nígbà tí wàkòódà àti nígbà tí wọ́n bá dúró kìyàmú tó dúró wàkòódà tó jókòó so ìṣẹ́rí yẹn kúrú nù tọ́wá ní jámúwù inú wọn máa ń rú àwọn sùfí lójú wọn ni yẹn kúrú náà lọ́lọ́run bá wí sùn táwọn afọ wa sọ fún wọn náà ni pé àwọn afáàsùn náà ní wíwá tó wá ní pé wọ́n rántí ọlọ́run kò túmọ̀ sí pé wọ́n ń ṣe lẹ́ẹ̀kan náà papọ̀ ẹ máa wọ́n ní sọ́lọ́ ní alladhina yuqimuna salata wa yutuna zakata so àwọn tí wọ́n ń yọ tí wọ́n ń kírun so tí gbogbo òun dandan ni ká kí gbogbo òun papọ̀ ṣebí ẹni tí ń kírun náà ẹni tí ń kírun ọ̀ràn yẹn á kírun papọ̀ torí kó wá látọ̀dọ̀ ànẹ́lì bẹ́ẹ̀ àmọ́ náà ni wọ́n ń yọ tó wá mi pé wọ́n ń yọ at the same time nu sòkò túmọ̀ bẹ́ẹ̀ sòkì yìí ń kọ́ ba lè kọ́ ní ẹwé léyìí kọ́ ba lè yé bẹ́ẹ̀ lẹ́yìn náà kàtà wá ní yìí wà ń rin lójú ẹwùjọ́ kan tí anabi sallallahu alaihi wasallam ọjáde fara àwọn qawman ọ wá rí àwọn kan tí wọ́n jókòó jalasu wọ́n jókòó anabi wa sọ pé ma ajlatakum kílẹ̀ jókòó fún kílẹ̀ ń ṣe wọ́n ní jalasna nadhkurullah wa nahmaduhu ẹ wo ìjòkó tá a jòkó yìí à ń dúpẹ́ fọlọ́run ni à ti yín yìn sọ ẹ wo ṣé tó bá ṣe kán máa ń ṣe báyìí ṣe ń ṣe òun ni tọkọ ń ṣe láìla ìlàlá tán sáré bí o ti máa béèrè pé kílẹ̀ ń ṣe mọ́ anájì ò máa béèrè ó mì pé wọ́n jòkó nkálukú kan wọ́n kàn wọ́n ń ṣe nkálukú ń ṣe tiẹ̀ anájì àgbẹ̀ kílẹ̀ ń ṣe tàbí jòkó òun wọn ọlọ́run ni anabi wa ni ara allahumma ajlatakum illa hadha ẹ búra pẹ̀lú ọlọ́run kó ṣe ń tó jíkẹ́ jòkó náà rẹ̀ sómi pé sẹ́bà ń tẹ́ bá pọ̀ yóò tó mọ bí wọ́n fẹ́ búra ó ní ẹ fọlọ́run búra pé ṣe tẹ́ǹtẹ́ nù àwọn náà wá ní allahumma ajlatana illa dhaka wọ́n ní àwọn náà fọlọ́run bá búra wàláyé táǹtẹ́ nù anabi wa ni wa inni lam astahlifakum tuhmatan lakum ṣé ẹ rí mo ṣe ní kẹ́ búra yìí o kì í ṣe pé mo fi kẹfí kẹfí àbá burú kan lẹ́yìn sí ó ní àmọ́ àwọn màláíkà iná màláíkà iná lọ́wọ́ subhanahu wa ta'ala qala li bi anna màláíkà ta yubá iná lọ́wọ́ yubá ibi kọ́ màláíkà ó ní tó ṣẹlẹ̀ ní pé inú létí mo ti jáde yìí ọlọ́run sọ fún mi pé àwọn tán jòkó yìí ọlọ́run fi wọ́n ń ṣe fáàrí sí àwọn màláíkà pé wọ́n wọ́n sì jòkó yìí sẹ́rí pé wọ́n jòkó dáadáa báyìí sẹ́rí pé wọ́n sì jòkó ó túmọ̀ sí pé wọn ò ṣe kínní yẹn jákè sùlẹ́yìn náà ẹ túmọ̀ wo gbà tí wọ́n ń lọ níjọ́ kan wọ́n ń darí ogun kan bọ̀ ẹ̀rọ sọ̀rọ̀ sọ́la ní pété bá ti ń lọ ẹ máa ṣe subhanallah tí wọ́n fẹ́ gòkè wọ́n fẹ́ sọ̀kalẹ̀ ẹ máa ṣe Allahu akbar bó ṣe di pé wọ́n ń ṣe wọ́n ń pariwo rẹ̀ níbi ni ah rabi'u ala anfusikum ẹ fara yín balẹ̀ ẹ rẹ̀ yín kalẹ̀ wa ghuddu aswatakum ẹ rẹ̀ yín kalẹ̀ innakum la tad'una asamma kì í ṣe ọba tẹ́tì rẹ̀ dilẹ̀ ń pè innama tad'una mujibu du'a ọba tí ó súnmọ́ yín kọ̀rí tó súnmọ́ yín tí mo ń gbàdúrà lẹ́ ń pè ẹni pé ẹ má pariwo mọ́ lẹ́yìn náà tabatuma lè wọ ayé alukurani gan-an nǹkan tó wá yán ọ̀rọ̀ yìí táwọn lè wọnú suratul A'raf ọlọ́run bá jẹ́ kó yé wa pé ṣíṣe àṣikárì níjàmbá kọ̀ bá a ọlọ́run bá ń sọ fún wa pé wadkur rabbaka ike máa rántí ọlọ́run ọba rẹ tadarruan wa khufyatan ibi kọ́ máa ṣe jẹ́jẹ́jẹ́ wa khufyatan kọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa khufyatan pẹ̀lú jẹ́jẹ́jẹ́ wa dunal jahr má máa wí jákè bilguduwi wal asol láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ kò dunu mẹ́rin tí ó máa wí wala takun minal ghafilin mọ́ wà nínú àwọn òpònú èèyàn sábà lè wọnú suratu àárọ̀ fìtí mọ́dá kan àyà two hundred and five náà ni ọwa tùlẹ́yìn náà ẹ tún máa wá àyà kan máa ń lò alẹ́sìn ẹ̀kúrú náà la kìyàmá wọ́n làwọn kan rántí ọlọ́run lérí ìdíwó wá kó wú dán tán bá tún jòkó wàhálà jù níbì yìí ṣé gbogbo wọn máa ń sùn wọn tún máa ń sùn záwí náà ni káfí mọ̀ pé wíwá ipe wọn ń ṣe àwọn tó ń ṣe kò túmọ̀ sí pé wọ́n ń ṣe papọ̀ ní ẹ̀ẹ̀kan náà tó ṣe kẹlima ìkézéwé àtikárì papọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ta ko ìlànà Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà tẹ́ bá tọ́ àwọn léwu tọ́lá àwọn ń ṣe wọ́n láwọn ń ta sàkífùlà àwọn ti láyé lálẹ́ láwọn àwọn ń ta àtàlátù irú àtàlátù wo lẹ̀ ń ṣe kì í sàtàlátù tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam njọ tá sàlátù sọ kalẹ̀ wọn wá bí ànábì ni pé kọ́ wa ní ìta màá sàkàlátù anábì wa ni kúlú allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamid majid wa barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamid majid. so bí anábì ṣe kọ́ wọn nù àwọn gbà táwọn sún fídé wọn ní àwọn fẹ́ yé wọn èyí tó lalẹ̀ òkú sínú ẹ̀mí àwọn ọ̀hún ìwádìí kan tó ń ṣe lásán tó gbé ọlá fún ni nígbà kọ́ èyí tá ànábì mú wa lọ so àwọn ọ̀rọ̀ kan bẹ tí ń tọ́ka sí nìsín Ibrahim Niyasi náà ni ọ sọ wọn ń pe kíní tíra kan ní albayan wa tibiyan fi tijaniyati wa tijaniyin Ibrahim Niyasi náà ni nam ọ̀kẹ́ òun ló ṣe tó wá sàlàyé pé ipe tẹ́rí wọ́n tó bá fẹ́ ṣe sáwì o kọ́ lè máa ṣe dẹ́n bá ṣe àtàlà tó dáa jù òun náà ni jawaratu kamali kìí ṣe ìtànàbí mu wa sọ ara ìyapa tí àwọn sufi tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn nu lẹ́yìn náà jíkà wà lọ léwò ǹjẹ́ àwọn sufi àkọ́kọ́ pẹ̀lú àwọn sufi gbẹ̀yìn tí bákan náà ni wọ́n tí wọ́n jọra wọn èsì rẹ̀ ni pé bákan náà ni wọ́n tẹ́bá ò lè wo àwọn tí ń jẹ́ àgbánu àwọn sufi kọ́ra sheikh mutemiya wọ́n yin àwọn onísufi kan wọ́n yin ibrahim bin adam wọ́n yin abu yazid basomi wọ́n yin junaid wọ́n yin abdulkadir jilani àmọ́ gbogbo àwọn ẹni yìí sòǹgbà táwọn afa sunna kọ́nà kọ́ba san irú sheikh mẹ́ríkàlì tó wá ti àwọn báṣu kan pa wọn wọ́n ní nǹkan náà gbogbo wọn. ìpè bọ́yá àwọn tó jẹ́ àìdá wọn kò hàn sí sheikh mutemiya ni. so lápèjúwe nìsín ẹ jẹ́ ká wo abu yazid albasomi tùgbà tí ń ṣàlàyé nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní àtúrídù à ń tẹkùnà wàlíyàn min awliya Allah ó ní wọ́n tó bá fẹ́ jẹ́ wòlíì nínú àwọn wòlíì ọlọ́run tó fẹ́ di súfì gidi faqala naam ẹni wọn níbẹ̀ ni mo fẹ́ di wòlíì ó ní la targhab fi shay'in min ad-dunya wal-akhirah mọ wà nǹkan kan mọ́ láyé àtàlìkìyàmọ́ ọ gbọ́dọ̀ nídìí nǹkan kan láyé rẹ̀ àtàlìkìyàmọ́ rẹ̀ kí ni tó mẹlẹ́ yìí òun ni pé kọ́dà àlìjẹ́ náà ọ gbọ́dọ̀ nídìí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ni wọ́n gbajúmọ̀ lẹ́nu àwọn sufi ibrahim bin adamu yìí náà sọ bẹ́ẹ̀ pé ife àlìjẹ́nà lóòrìbẹ́tò àtìfàl nǹkan tó kàn máa fi ń ṣeré fọmọ kéékèèké ni eré ọmọdé ni àlìjẹ́nà ikọ̀ mọ́ ike nǹkan gbà máa fi ṣeré táwọn olóhùn ní àlìjẹ́nà tó ń sufi ibrahim bin adamu yìí bẹ́ẹ̀ sùlẹ́yìn náà wọ́n tún ní ibrahim adamu yìí ìmọ̀ yẹn náfìlà bíi ẹgbẹ̀rún nínú ó kóra rẹ̀ sínú kíníkà yóò ni pé n ti ń jẹ́ àwọn tó ta ko ní tí a nẹ́sọ̀ lọ́wọ́ sálàm tí ó mú wa náà ilé ìlọ́dọ̀ ibrahim bin adam zika tó lọ lé wa abu yazid bastami abu yazid bastami yìí ó ní tẹ̀bátọ̀ ẹ̀rí àwọn ọ̀rọ̀ kan bẹ lọ́dọ̀ wọn ò tẹ́mọ̀ ní wọ́n sọ̀rọ̀ pé ẹ̀ wò ó pé sufi eri sunna àti kitabu là ń gbélé lérí àmọ́ iṣẹ́ ọwọ́ wọn yóò mọ̀ ta ko kitabu yóò mọ̀ ta ko alukurani àti suna anabi sallallahu alaihi wasallam òun náà sọ ń gbà kan ó ní ìwà àbúyẹ tí ìgbà sọmi bó ló ṣe rí àwọn ìmọ̀ súbí tó bìtì ó ní bìbá tí ń já ẹ̀yìn mo febi panú mi ni wà bá dání àárín òṣìṣẹ́ sọ́ra mi di olùsì náà ni mo fi rí súfí ni mo fi di pé mo ní ìmọ̀ tí mo ní yìí sùlẹ́yìn náà àwọn ọ̀rọ̀ kan tún bẹ ní ọ̀dọ̀ rẹ̀ ó ní wọ́n pe kíní kan ní alẹ́fẹ́lóòl ẹni pé orí pé mi náà lọ́lọ́run wọ́n lẹ́nìkan ń pè ní jọ́kan pé Allahu akbar ó ní òun náà ní ana akbar min Allah mo tóbi jọ lọ́run lọ ẹ̀wò tíra yìí Abdulkadir Jelani ló ṣe Sirul Asrari wọn ń pè ìgbà tí nìyẹn sufi mo ti ní gbogbo àwọn ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kọ́ ọ̀rọ̀ ń wá pé ah, àwọn ọ̀rọ̀ tí àbúyọ̀ sí gbà sọ mi tọ́ sọ rèé sòtí èké bóyá kọ́ra nígbà mi ó tún máa ń sọ pé má àzọ́mọ̀ ṣáá kò sí tó tóbi tó mi yìí tòun náà ń pè ní alẹ́fẹ̀lóòlù ní alẹ́ fi máa gbọ́rọ̀ àwọn tí ewu àsìkò yìí nìkan mọ̀ ní ana ana ana ana èmi ni èmi ni èmi náà lèmi irú àwọn yìí àwọn bàbá tí ojú ń dùn so ìmọ̀ nǹkan ọ̀rọ̀ rẹ̀ èmi lèmi èmi lèmi kí àná àná àná ní ẹgbẹ́ àwọn gbókítẹ̀ tí wọn. so lẹ́yìn náà aljunaid wọn pẹ̀lú kánà ní junaid ara àwọn àgbà àfa àgbà oṣù fílẹ̀ òun náà kọ́dà sheikh museni ayin eléyìí gan àmúgbà tó lè wo òun náà òun náà tó kó sugun táwọn sufi gbẹ̀yìn náà ń kó sí so òun máa ń sọ pé òun náà òun náà bẹ́ẹ̀ ni tí wọ́n sọ pé sufi yìí ó pé islam ló gbé wá pé akọ́dà ah, súnà làwọn fi ń ṣe àmọ́ tẹ́ bá lè wo àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ní junaidi òun ní alimuridu sadiq ó ní muridi ó ní muridi gidi ganiyun ani ilmi ulama kò ní nídìí ìmọ̀ àwọn àfa àtàwọn gbé kì yìí ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn kò ní nídìí ẹ̀ ó ní wáyé dá arọ́dà lọ́wọ́ alimurida khairan tọ́lọ̀ bá fẹ́ kí muridi ó ṣe ríire àwòkọ́ àwọn ìlà sufi yóò ti sinú sufi wàmúnà àwọn sóbàtàl qurra kò ní báwọn ní sufi ṣe mọ́ junaidi òun náà tún ní ẹni bá fẹ́ ti sufi o kò gbọ́dọ̀ fẹ́yàwó ó ní uhibbu lis sufi yà ó lóun fẹ́ fún sufi Allah yaqra kó má katira kankan náà fi máa sọ fún yín pé kéwúlẹ̀ yín kéyìí ni ẹ̀yin tẹ́ kéwúlẹ̀ má bàa ti ní wúlẹ̀ yín náà wala yaktub kó sì má ma kọ̀ nkankan li'annahu ajma al-ammi torí kọ́ ma kéwú kó sì má kọ̀ nkankan náà ni ó jẹ́ kí èròǹgbà rẹ̀ ó kójọ dáadáa wà á hábùlẹ̀ mùrídìí al-mubtadi olóhùn fẹ́ fún mùrídìí Allah yashtagilla qalbahu kọ́mọ fìǹkan mẹ́ta tàlátà kọ́mọ fìǹkan mẹ́ta kọ́mọ fi sínú ẹ̀mí rẹ̀ àwọn kọ́ni pé àtàkọ́sù kọ́mọ ti fẹ́ wàtọ́lábìlẹ̀ hadith kọ́mọ wáyé màdìsì lẹ́yìn náà wà tẹ̀síwìsì kọ́mọ́fẹ́ yàwó pé n ti ń jẹ́ sufi lọ́dọ̀ tòun nu pé ẹ wò kí tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà nìyẹn wà ní àwọn sufi kan bẹ tí wọ́n tí wọ́n da àwọn ìpínlẹ̀ wọn náà ni Abdulkadir Jelani inú àwọn afa kóra ikun Sheikh Madi subhanallah ó ní leita Abdulkadir Jelani dakhala nafsahu fi zulmat tasawuf ó ní a ah, ó dùn fún Abdulkadir Jelani kí ló wá dé di sufi ó ní torí pé nílẹ̀ annahu ma ali sunna fil aqida wal qadar ó ní wal asma wa sifat ó ní tí bá ń sọ̀rọ̀ ọlọ́run báyìí tí bá ń sọ asma wa sifat tí ń sọ̀rọ̀ nípa kádàrá ó ní ẹ̀rí pé alùsùnà ti pín yányá níbi tí àyẹ̀ká ti ń jẹ́ àlùkúnníyá ó ní àmọ́ ìdàdàkadà fi tasawuf tó bá ń ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sùfí báyìí tẹ̀jídù ú rajulan ákàr ó tún rò pẹ̀lú omi èdè ni pé ah ibẹ̀ ni ti ń sọ̀rọ̀ dáadáa ní so ìgbà tí sheik wa sọ̀rọ̀ ń èmi náà tún ti bá sùn lè rẹ̀ síra rẹ̀ yìí àbùkọ́rì jìlá ni ó pín ìsìlámù gbogbo èmi ní ìrun àwẹ̀ zaka hajj ó ní ìrun tọ̀ríkà ń bẹ ìrun ti ṣẹ̀ríà ń bẹ ó ní ìrun ṣẹ̀ríà nìyí tá a máa ń kì í ó ní ìrun tọ̀ríkà ẹ̀mí náà máa fi ń kì í tòlẹ́tìrí àwọn súfì míì tó láwọn òkírun mẹ́rin wọ́n tẹ̀mí kírun lu àwọn ọ̀rọ̀ òun ni tòlẹ́yìn náà ó ní ájì tọ̀ríkà ń bẹ ájì ṣẹ̀ríà ń bẹ ó lájì ṣẹ̀ríà ní mọ́kà tó lọ sí ayé tó ti tàwáfù tó ti kéréka tó ti sáyù tó ti láàrin tọ̀fọ́ àdúrà tó ti kú fìlà arápà ó ní àmọ́ tí ń jẹ́ hajj ti tùfíyà ti tọ̀ríkà òun ni kọ́ lọ sọ́dọ̀ ṣéèkù kí ṣe wọ̀ wá fún ọ lọ́wọ́ olùdíje hajj nù ṣẹ́wó tí ẹ̀ lè sọ pé ìsìntọ̀ yìí ń bẹnu síra yìí o sòlè ó mọ̀ pé kò sí ẹnìkan tí ń jẹ́ sufi tó ṣe dọ́gbadọ́gba ntí èsì Islam òun náà ní ń jẹ́ sufi so n tí wọn á fẹ́ fi gbẹ̀yìn wọn náà ní tawusiya bí ká kira wa ní ká gbara wa ní mara so ní kí gbogbo àwọn tá a bá wà ń bẹ́ẹ̀ a bá mẹ́ni tó wà ń bẹ́ẹ̀ ká dákun ká dákun torítọ́ lọ́run ká gbìyànjú ká wá ọ̀nà kan ọ̀nà kejì tá a lè fi yọ ohun tó ń kù nínú rẹ̀ wàláhì tẹ́ bá lè bá ọlọ́run ọba pẹ̀lú pé ìyẹn ti tọ̀rí ká ìyẹn ti sáwí ìyẹn ti súfí wàláhì làtìmí ní bá ọlọ́run ọba pàdé dáadáa ṣe é pé wàláhì ń wí yìí ìní bá ọlọ́wọ́n bá pàdé dáadáa kò sí ti ń jẹ́ súfí nítorí yapa ìsìlámù ní jẹ́ súfí so lẹ́yìn nìkan mọ̀ ní tasawufu ìsìlámì mọ sọ́sí ní tíráyì pé èmi ò fara mọ́ pé torí pé kí ni tasawufu ó dé ní ọgọ́rùn-ún kẹta ọdún gbogbo àná làgbà bẹ́ẹ̀ kí ló dé táwọn fi tì sí ìsìlámù ẹ wo khawarij nísìn sọ̀rọ̀ nǹkan ní al-khawariju al-islami àbí ká ní àtàṣáyù al-islami ìṣesí àìsìlámù ìṣesúfì ìsìlámù tani ó ìṣe kàwáríjì ìsìláàmù al-i'tizalu al-islami ká ní èèyàn ń ṣe mùtẹ́zílà ti ìsìláàmù ká mọ̀ wá kìí sára ìsìláàmù bẹ́ẹ̀ wà ní wá gbogbo àwọn kẹ́mẹ́ ìta tí mo kà yìí wọ́n dé ṣáájú súfì kàwáríjì dé ṣáájú súfì mùtẹ́zílà dé ṣáájú súfì àwọn ṣíà ó dé ṣáájú súfì so a ti lè pè wọ́n ní pé ṣíà islam a lè pè wọ́n ní kàwáríjì islam kí ló táwọn apè súfì ní súfì islam so kò sí ní jẹ́ sufi islam so ní pé tábà ti islam káti sun káti tẹ́ bá nàbí sallallahu alaihi wasallam bó ti mú islam wá fún wa wàlá anabi ti sọ alójú kòkòrò anabi ni tó bá dìgbà yẹn ayé o ẹ wà ń sábẹ́lẹ̀ anabi sọ fún o anabi ni innahu man ya'ish minkum ẹnitẹ́mi rẹ bá gbónú yín o wa sayara ikhtilafan kaseera ẹ̀rí pé ìdákú dáàlà yóò padà máa dálẹ̀ o àwọn sábẹ́ ní kọjú sí o wọn ni fa alaykum bisunnati àmọ́ n tó kìlọ̀ fún yín ni pé ẹ sá dùn ní súnà tèmi ànábì o lẹ́yìn wa súnà tèmi khulafa ar-rashidin ẹ sì dúnni máa ń táwọn àwọn àrùlé afinimọ̀nàmí yàrá mẹ́rẹ̀ẹ̀rin yìí ní sábà ṣe ẹ máa ṣàkíyèsí rẹ̀ dáadáa so eléyìí ni ntí ń jẹ́ pé a fẹ́ ṣe ẹ̀sìn kọ́lọ́mù bá kọ́mọ́ṣà fi ẹsẹ̀ dúró nínú ìṣe sunna nabi sallallahu alaihi wa sallam subhanaka wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. takbir takbir àdúpẹ́ fún ọlọ́run ọba ó dàbí ẹ̀ pé káàfún má dákẹ́ má ṣùgbọ́n torí àsìkò òórùn àwọn ìbéèrè yóò ti wá wà tí ó pọ̀ á gbé láti apá ọ̀tún afẹ́yẹ́ máa bá wa kọ àwọn ìbéèrè yẹn kalẹ̀ tí ò tẹ́ dáhùn rẹ̀ ní ẹ̀kan náà ṣùgbọ́n kí àfọ̀n tó máa dáhùn ìbéèrè èmi náà ní àsọlé kékeré sí lẹ́kítọ̀ tí àfa sọ ẹ̀rí pé mo ní àbáwọnù àwọn ọ̀dọ́ tàbí yangàn ní Ìlọrin pé àwọn ọ̀dọ́ tí wọ́n mú àsíá súnà dání òun tó wá wà náà àwọn ọ̀dọ́ tó tó ń ṣe kíra kì í ṣe pé kákan wọn sọ̀rọ̀ ẹnu lásán téèyàn bá ṣe kíra àbí téèyàn bá kọ̀ nǹkan ó gbéra rẹ̀ kalẹ̀ ní pé ní ó yá ẹ wá so ẹ wá wò wò bọ̀dé yẹn kàn ṣe wá sí ìta gbangba lásán eléyìí ọ̀rọ̀ lórí atẹ́kùn lásán lélẹ́yìí so àfa àti tíra tíra náà ń rò pé ṣé kò tí jáde àbí ẹ̀hẹ́n àwọn kan kò tí jáde èyí tí ó jáde náà làwọn àti wàá gbọ́ yìí àtàsọ́wúfú wàlímàdà àtàràtò sufism kí ló mo fi filẹ̀ ẹ wò lọ́dún mẹ́wàá ló fi ṣe kọ̀dìríyà ó fi ọdún bíi méjì àbọ̀ àbí mẹ́ta ṣe tìjàníyà òótọ́ làbá àti bá wa sọ yìí kọ́lọ́n kó jẹ́ ká lè lò ó pé ti ń jẹ́ súfì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bí ẹ bá ti pé àdá dálẹ̀ táwọn kan dálẹ̀ pé ah, mo fẹ́ súnmọ́ lọ́hùn ó yẹ kẹ́lẹ́ yìí ló jẹ́ ẹ̀ńdẹ́yàn lè fi súnmọ́ lọ́hùn ìsúnmọ́ lọ́hùn ló bí pé mo fẹ́ súnmọ́ lọ́hùn so àwọn bàbá John àwọn àfa John, àwọn sì ṣe é pẹ̀lú pé wọ́n fẹ́ súnmọ́ lọ́hùn gẹ́gẹ́ bí àfa tó wá ṣe mọ̀ádọ́ra fún wa níjọ́ kejì tàbẹ̀rẹ̀ ìtìkáf ó ní ntọ́lọ́hún fi gba ẹ̀sìn lọ́wọ́ wa ó ní kíni al-ikhlas wàlmùtàbà àwọn bàbá àjọ kò sí mà ìdíjí mà dé náà ni gbogbo táwọn rí ní wọn kọ ní ojúra wọn tẹ̀lé àbá àwọn ti sìn ẹ̀kíláàsì tó tẹ̀ tó wà lọ́dọ̀ àwọn bàbá àjọ kò tẹ̀ tó sí lọ́dọ̀ tiwọn so kò sí mùtàbà lọ́dọ̀ táwọn tọ̀hún pé a fẹ́ tẹ̀lé bó lànà ti ti ṣe àwọn ti sìn kò sí ìlàs kò tó sí mùtàbà ẹnu àkíyèsí lèmi ó kàn pé àfáàsì níbi tíra fún ọ ṣe ó kó tó jáde tán fáínálì ó ní pé ṣe rí àwọn àwọn náà ti sọ níbi ìbẹ̀rẹ̀ tíra àwọn pé gbólóhùn tàṣọ́wò gbólóhùn tó ṣẹ̀ṣẹ̀ dáyé ni ìyẹn kẹlmọ muwalada kò sínú dictionary arabic tẹ́lẹ̀ ó ṣe wá nígbẹ̀yìn gbẹ̀yìn ni bọ́tí iṣẹ́ táwọn tàṣọ́wùfù ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe àbí pé kí n dún ní mọ́ ó ti wà kí wẹ́ẹ̀tì yẹn tó dé ṣẹ̀wárà àwọn tó wá gbé léjú àbá ti sọ pé ànábì ni olórí iṣẹ́ tẹ́lẹ̀ fẹ́ mọ̀ sí àwọn aráyé sáyì ànábì lolórí ẹ̀ǹ tí wọ́n ayé sá ìráyé sáwò lẹ́yìn tó wá gbé tẹ̀ tó wá fọmùláráìsì rẹ̀ pé tèmi ní ti kàdìríà ní ti tìjàníà ní ti ṣàzìlíà ní wáì kí ló dé pàtàkì èsì mi ni pé àwọn tí wọ́n fi súfì tì sí ọ̀dọ̀ wọn ní àkọ́kọ́ gẹ́gẹ́ bí abdulkadir aljailani gẹ́gẹ́ bí junaid àbí àwọn basomi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ irú tíra yìí torí àwọn tíra mi ti jáde wọ́n ṣe náfíwù rẹ̀ pé àwọn àfáàyè kan ni wọ́n sọ wọ́n fi àpìtì rẹ̀ sọ́dọ̀ wọn ni eighty percent rẹ̀ pé ní àwọn kan wọ́n sọ wọ́n fi tì sádọ̀ wọn kẹlímọ́tù kúfúrú ó wà nù tíra yìí ọ̀rọ̀ kẹfẹ́rí ó wà nù ẹ̀ tí wọ́n fi tì sọ́dọ̀ Abdulkadir Al-Jailani bẹ́ẹ̀ náà wọ́n fi tì sọ́dọ̀ Junaid bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni. so nínú àwọn tíra tó ń sẹ́ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ṣe tíra ní ọmọ Saudi náà ló ṣe Abdulkadir Al-Jailani ó wá dárúkọ gbogbo àwọn àwọn nǹkan tí wọ́n fi tì sọ́dọ̀ rẹ̀ yìí ìpinnu kò dọ́dọ̀ rẹ̀ àwọn ọmọ kéwù míì táwọn ti sọnù lọ